ويا من هو ليس بدي لنذكره الله يا من هو هو يا من لا يعلم ما هو إلا هو الله يا رب يا السماوات بغير أمل ترونها ارفع البلاء عنا وعن أمة محمد رسول الله الله صلى الله عليه وسلم agbogbo بوكيكي أبي abikí الله Allah. abigbogbo kíkí yẹn abikí ọlọ́run. gbogbo ẹ̀yin ọ̀rẹ́ alájà ẹ̀yin ọ̀rẹ́ alájà wa agbẹ́sìnga ẹ̀yin ọ̀rẹ́ alájà wa arówó sàdínì tí aláàjì jẹ́ agbẹ́sìnga àdínì. alhamdulilayi. àwọn aláàjì ní gbogbo ẹ̀ ti dẹ́sàdẹ̀ báyìí. masha allah. nítorí oyè yìí náà ni àti special for alájà birthday gbogbo ẹ̀ tún yìí wà. Wow ọlọ́run ló fún wọn lénìí ọlọ́run ló fi nípa wọn lẹ́gùn ọlọ́run ló fi lọ́dọ̀ ọlọ́run alekun kí ọlọ́run kọ́ ọmọ bá anabi wa muhammed anabi tí ọlọ́run ló sọ sáájú ayé anabi tọ́lọ́run fi ṣe aṣíwájú ayé tọ́já sí pé agbọ́nrin rẹ̀ náà ni mansalakahu bákọ́ni nájà wa man taraka sabilahu faqad dalla ọ̀lẹ́ mọ̀bí ẹni bá ti gba ojú ọ̀nà rẹ̀ ó ń tọ́ ti rire náà bá kọ̀yìn sójú ọ̀nà rẹ̀ ọlọ́run lémi àti ẹni yẹn á mú nǹkan lẹ̀ nínú ìdàlùkìyàmà. صلي على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم وسلم على جوا أدشجا Allah àwọn là ń retí àwọn là ń retí alájẹ wa gbẹ́sìn ga àwọn là ń retí gbogbo àwọn àfáà ti wà ní ìkàlẹ̀ bàbá sì ti ń retí wọn bá náà ni bá ètò fi máa fitọ́fẹ́ dàbí ẹni kọ́ ń pẹ́ àmọ́ tí bàbá ti dé kádù abẹ̀rẹ̀ ó wọlé nìyẹn. Allahu akbar. torí wípé àkínfárí lẹ́yìn olórí. Masha Allah. lẹ́yìn kíkí ọlọ́run akẹ́wọ̀n àfa wa. Allah. ọ̀lànà ṣèkì Adam àtàwọn tí wọ́n ń jọrú wọn ọlọ́mọdé ọkàn wọn. bàbá tí wọ́n wá jẹ́ àròlé àwọn ẹni ọlọ́run Sheikh Habibullah ool Mudirul Markaz ọlọ́ba wa lọ́ra ẹ̀mí wọn ọlọ́ba wa lọ́ra ẹ̀mí wọn ọlọ́ba wa lọ́ra ẹ̀mí wọn. àdìgẹ́mẹ́ mi ibi tí nẹ́tíwọ̀kì rẹ̀ wà nù bá kémi ojú ń bí kẹ́yìn máa gbá ìlẹ́mù lẹ́gbẹ̀ẹ́ fáànù yẹn yọ owó nẹ́tíwọ̀kì yẹn láti inú ilé bá ti gbá tèmi nìyẹn. ọlọ́run bá wa kẹ́ mò ń bá wa ṣọ́ Mudiru má fàrùn ṣe wọ́n ṣàlékún àlàáfíà bàbá lágége bàwá sọ́mọdé rò má fàrùn ṣe wọ́n ṣàlékún àlàáfíà bàbá lágége bàwá rò dákun má fàrùn ṣe wá ṣàlékọ́ àlàáfíà bàbá lágbègbè. bisimilayi ni ilabi. bisimilayi rahman. قريش إلى به مريض الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتامه من جوع وآمنه من خوف. أكيد لبابا مي أبوني لله الشيء ẹ bá pariwo ọlọ́dẹ Allahu Akbar. Allahu Akbar. ipe ọlọ́run fi mí hàn lẹ́nìí ipe irú oyè tó tọ́ sí mi ìyàwó mi ò wá rántí ọjọ́ òní pé mo bí sẹ́kún. alhamdulillah. ọlọ́run ò fẹ́ lómi ìrọ́pò mi. àkáǹtì nọ́mbà ń bẹ́lẹ̀ ẹ má dìbẹ́ǹsì lórí káàṣì tí ń bẹ lápò. ǹjẹ́ níkápá tẹ́ẹ̀mù nínú àkáǹtì yìí ọlọ́run ó fò ìníṣẹ́ ọjọ́ yìí fún mi mo mọ̀ lórí pé o fi mí hàn ǹjẹ́ ẹ lè fi two hundred thousand ẹ lè fi kí ọlọ́run ẹ bá ń pariwo ọlọ́run olórí ikú èèyàn lẹ́ẹ̀mọ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ gbọ́n fún ayé àwọn eléyìí ti nítumọ̀ tayọ pé kíní àwọn òwe ni wòrìn wo náà two hundred thousand sọ́sì ni bẹ́ẹ̀ ẹ bá ń pariwo ọlọ́run tá a bá wà ẹ dàgbọ́ a sì fún gbogbo ṣe wá dìdààmú tí ọlọ́run bàbá yìí ti parí sí wa la ẹ bá pariwo náà a wà á dá wákà fún wọn pé màmá pa ó olùbàdìrì màmá pa ìṣẹ́pọ̀ nílẹ̀ jẹ́ fẹ́ bá ṣe màmá pa ó ẹ má mi sọ́ọ̀tì ẹ má mi ìṣẹ́pọ̀ nílẹ̀ jẹ́ fẹ́ bá wa ṣe. àjẹmí ká ìwò òhò abẹ́sìnjà tiwa ànípa o àyàn má má pa èyí ṣe pọ́ nílẹ̀ tẹ́fẹ́ bàbá ṣe lè má má pa o mi kà yìí àwọn tá a bá wọ nílẹ̀ tẹ́fẹ́ bàbá ṣe lè. àfihàn láfihàn wọn fàyè báyìí ẹja máa jáde pẹ̀lú wọn bọ̀ wá ẹ má má pa o mama pa ah, ah, ìṣẹ́pọ̀ nílẹ̀ tẹ́fẹ́ bá wà ṣe. bàbá bá ti tọ̀ sósì. gbogbo àwọn ọ̀rẹ́ bàbá wa gbẹ́sì ga ájúmi kàlí bàbá mi kàlí ló ń pè yín. ẹ jẹ́ pariwo ọlọ́gbẹ́ Allahu akbaru. ọlọ́run mọ́sá wọlé àlùbáríkà nàbì. ọlọ́run ní jóyè ànábì. Eh, wọ́n support introduction bàbá wa. khus min amwalihim fasọlẹ àlẹ yìí tí wọ́n bá ti gbà á tó bá ti fún ẹ ṣàdúrà fún wọn. bàbá wa àdúrà àgbáyé àti bàbá wa àìnà rídọ̀ àti gbogbo àwọn àjẹlá tí wọ́n gbé kalẹ̀ wọ́n ṣẹ̀jú mọ́ yín la Ipe èmi tẹ́ gbá yìí tọ́lọ́ sì fi yín ayé kò ní dọ̀la ká fi yín ṣàwátì ẹ̀ sì sí abẹ́ fún wọn ẹ súnmọ́ àwọn bàbá kó ṣẹ́jú mọ́ yín la. Uh bàbá àjọ àgbáyé wọ́n fún wa nípa owó introduction. wọ́n ní two hundred thousand yìí owó introduction ní o. tọ́ ẹ jòkólẹ̀ àbùkù ọkùnrin pẹ̀lú. two hundred thousand yẹn ṣé àkáǹtì ẹgbẹ́ ni sáà mú wá ní tí wọ́n ṣe a pè àwọn. àwọn tí ọlọ́run ní pé ká torí bàbá wa ọlọ́run wáṣà wọlé àlùbáríkà nẹ́bùwà Muhammad ọlọ́run oníjọ́ bàjẹ́ alahajà wa ìyá wa àgbà ìyá olóríire ọ̀rọ̀ yín tiẹ̀ tọ́pẹ́ ẹ wo gbogbo àwọn tí wọ́n jọ bí yín ẹ wá wo grandma wa alhaja wa ìyá wa àgbà abẹni salawa nígbà máa ń gbọ́ orin wọn kí wá sílẹ̀ àti ẹran ìran fẹyẹ láti ìgbà kékeré ẹ wá wò tọ́lọ̀ sí wa gbàdì sí èèyàn lẹ́yìn àfi nínú ìyá yìí a sì má fẹ́ mọ inú ilé ńlá àmọ́ ẹ ṣe tí ó kún ọ lójú ẹ wá fi mú jésù wájú Ọlọ́run nígbà Ọlọ́run fi yín hàn lénìí ìyá wa ǹjẹ́ sí ẹ lè mú two hundred thousand nínú owó yín pé wọ́n náà mi ìdòkú ẹ bá pariwo ọlọ́bí Allahu akbar. Allahu akbar. ẹ bá pariwo ọlọ́bí Allahu akbar. Allahu akbar. insha allah ìyá wa ní two hundred thousand. Allahu akbar. ọlọ́run níjọ́ bàjẹ́ gbogbo àwa táwa jẹ́ olólùfẹ́ ìyá wa. bàbá ní ká sọ̀pọ̀ ti owó yẹn kí ẹ lápò gbogbo àwa tọ́lọ̀ ní wọ́n ẹja àwọn ọ̀sẹ̀ tó ń délé àwa tó já sí pé a tẹ̀lé àwọn ìyá wa wá tá a jẹ́ ọmọ ẹgbẹ́ tá a olólùfẹ́ ọjà ẹja sọ̀rọ̀ ní kó ti bẹ́ẹ̀ béèrè oore ẹ̀dá kò yá iṣẹ́ yín náà là ń ṣe kò ní pẹ́ rárá ẹ béèrè oore ẹ̀yin náà wá jà ní ìṣíwájú ọlọ́run gbogbo tí ń jẹ́ tó pè ní àtẹlẹ́kùn tá a gbé débi ọlọ́run rẹ̀ bá wa sọ́kì dùnú. ààrẹ yẹn ṣe àmín dáadáa ẹ bá sọ pé la ilaha illallah. la mẹ́ta péré náà láwìí àti wí ẹyọ kan ẹlẹ́ẹ̀kejì yìí dákun tó ń rè ó lókè ju tọ́lá lọ wọ́n ti dẹ́kun orí ayé àwọn kan wọn ò ní wọ́n wà lọ àmọ́ ọba aláṣẹ tí máa ń pàṣẹ lórí gbogbo apàṣẹ tí máa ń fi àṣẹ rẹ̀ jẹ́wọ́ àṣẹ lórí apàṣẹ tọba nígbàgbọ́ nú ẹ pé yóò fi àṣẹ rẹ̀ yóò fi bẹ bíríkì ìbànújẹ́ ayé ẹ lé níwájú ẹ nínú bá ń pariwo ọlọ́pẹ́ láàyè láàyè lọ́lá. láàyè ẹlẹ́ẹ̀kẹta yìí táwa fẹ́ wí yìí dàpọ̀ dàníyàn fáwọn bàbá wa agbẹ́sìnga dàníyàn fáwọn ìyá wa rọ́ṣà wọn náà wá dàníyàn tara rẹ nípìn ìwọ ọlọ́run irú ìkòkò rẹ báyìí mọ́sàjọ́ pọ̀ nù ayé ti tèmi náà. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون dìde dúró lórí ẹsẹ̀ rẹ kó wá pariwo Ọlọ́run ipe gbogbo ibi tí wọ́n ti lóò ní dìde ipe kó fàsìkò yìí ó ti dẹni gíga ó ti dẹni dìde báyìí kó wá pariwo Ọlọ́run pé la ilaha illallah. la ilaha illallah. Sallallahu الله wasallam. Sallallahu صلى wasallam. Sallallahu وسلم wasallam. Sallallahu عليه wasallam. صلى الله àníyàn rẹ tó da ni tó nígbàgbọ́ pọ́lọ́run ti kọ́ ọ́ dà kó o ṣe sàárà rẹ̀ wá ti ṣe lágbára mọ́ ah. tó bá ti wá ń bọ̀ wá kọ́mọ wá sọ pé la ilaha muhammadu rasulullah la ilaha muhammadu rasulullah la wọ́n ní ẹ máa bọ̀ wọ́n wájú ẹ̀ wọ́n ní wọ́n fà. ìlàlà ó dálẹ́ ní àkọ́kọ́ pé olówó gbàdúrà mi gbàdúrà níyàn mi yìí. ẹ dákun má tẹ̀ka rẹ ọlọ́run ló bí. amọ̀rìtà náà ń lo ààyè àtànà bí ìjà bá ti ta. wọ́n kọ́ dàwọn náà kàkà máa àmọ̀tànà. فأجبنا كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد ẹja ṣe amina ọya ọya ọya bẹ́ẹ̀ báńkì lọ sọ́dọ̀ bàbá wa gbà àìdọ ìdọ gbogbo àlùwádó wọkàdá àyíká donation alájà wa fatih fún gbogbo Ọ̀ṣọ́dì you are anywhere go. ọmọ kan bíi ten people bíi hundred ní one million alájà ẹ ní náà tọ̀tọ̀tọ̀ tó rí mi ẹ dákun ẹ fún aláyè ẹ fún aláyè máìkì lọ́sọ̀dọ̀ bàbá wa gba ẹnu rídọ̀ àkàràmọ̀ kọ́mọ́lá ọlọ́jọ́ mi yóò gùn ilé àsìkò ilé wa àsìkò fún yẹn ilé lásìkò ọlọ́jọ́ yàrá yín pẹ́ o. يا يا من يا سامع الورى أجب لي بدعواه ويا كاشف ضري فأنت رجائي منك هالي قوتي فأنت الذي تؤتي ما بلا ستري فما لي فما لي وكيل غير عونك إنني لابد زليل يا مفاد أنصري في وسلت عليه من يكيم من الوبلاء فيا قول المسكين لجاهي فيه ويا سالما لمن في لك أسلا وتجعل قبول القول والفعل والمنى لنا منك من خالقي لجمعهم كلا لنا منك من خالقي لجمعهم كلا إلهي بتاج الدين بلغ مرادنا ويسر المقصود في الدين والدنا موسى الأمة وأوني عبد القدير من القلى بمرشد من خاف لي إله بسرك لعبد الرئيم فاتي السبل للورى وجرجيش يما ورفوق العبد وشيخ الشيوخ لا الصلاة من الأولى الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم أن يبقى مع النبي كل صلى الله عليه وسلم ní yọ̀ǹda ọlọ́run tó dá gbogbo wa bá a tiẹ̀ gbéra wa lọ nínú ayé àmọ́ ọlọ́run yìí ṣẹgbẹ́ kó wa. ọba tó dá wa tí ò jẹ́ kí wàhálà ọ̀pọ̀lọpọ̀ yín ó gbé ẹlòmíín sì wà lórí pé ń sọ̀tàn àgbà tí ń jìyà jù sí kèétí ìjọrọ̀ jù sí Allahu akbar ẹ̀yin wá rí tàpá ń gbà pé á ìgbà kan láti jìyà ọlọ́run ti wá dé kò sẹ́ni tí ò lánàá tiẹ̀ yóò ti mọ ni ó mọ. pẹ̀lú yọ̀ǹda ọba tó ṣe wá bó ti ṣe wá náà tó dá kálukú lọ́la tiẹ̀ tí kò sì dí kan lọ́wọ́ ẹ̀já tẹ́wọ́ méjèèjì kájọ sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹ wí dáadáa. bisimilahi rahman rahim bọ́lọ́n ti dá wa lọ́lá yìí kó mọ̀jọ́ pin lórí tiwa. àmín. kó wọlá ń tá fẹ́ wù yìí kó dá àwọn ọmọ wa náà. bisimilahi rahmani rahim. bisimilahi rahmani rahim. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وصلي ó bá kùdìẹ̀ kùdìẹ̀ níwájú ọlọ́run tí ò ní dá rọ́nà lọ ọlọ́run la gbé ilé ẹjọ́ kò mọ́ ká mọ́ ó fi ànábì kílẹ̀ àwa níwájú rẹ̀. sallallahu alayhi wa sallam. a kí ọlọ́run. jalalu. ọlọ́run bá tóbi lọ́dọ̀ tiẹ̀ náà bá ń kí bí Allahu akbar. Allahu akbar. ọba tí èlé ni kó tó mú ni ọba tí sànú ẹ ni ó bá fẹ́ ọba tí gbogbo ayé bá láàdé sànú ẹ̀ mọ́ bó bá sì wọlá èmi ọlọ́run sì sànú ẹ̀ ń sànú ẹ̀ gan tí òkú kú bó bá tó wu ọlọ́run á ní màá sànú ẹ̀ màá tó sànú àwọn ọmọ rẹ̀. jẹ́lẹ́ dùn azali lazawa lala. ọlọ́run ọlọ́run ni màá fìyà jẹ ni màá fìyà jẹ yẹn bí gbogbo ayé bá láwọn fẹ́ fi ìyà jẹ bọ́ bá pé ò sọ ọlọ́run níbẹ̀ ìyà lè jẹ́. wọ́n mú kú dá ìmọ̀ láṣẹ ayọ̀ fún ní í ìkẹ́ àti yẹ̀kúbà nábì Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn tó ṣe wálẹ̀ bàbá wa alájí àgbà bàbá wa alágbègbè bàbá wa oníyanjú bàbá wa ọlọ́dán bàbá wa alásàlátù bàbá wa ṣe mùsọ́fà zaglud ọlọ́ba wa kẹ́ gbogbo wọn. àmín. bàbá ń bàrígà. la ilaha illallah. ẹlẹ́mi wa máa béèrè pé ilé ńlá tí wọ́n wí òun kọ́ kò yí o ẹlòmíì kọ́ mansion ó kọ́ duplex ṣùgbọ́n ẹni tí ń bẹ nínú ọ́fíìsì tó ń wò ó kò lè wọ́ ọ̀bẹ̀ wọn ẹ̀mí èrè ògbé kò sí ti ń jẹ́ ilé lákọjá oríire ọlọ́ tí àwọn èèyàn ń ṣe níbẹ̀ nínú oríire kan látúndòkú yìí alhamdulilayi ẹ ní fẹlẹ yìí ṣàfihàn wọn ẹ sáà mi dáadáa ìyá yìí tóbi púpọ̀ èmi ti fẹ́ travel lọ sí amẹ́ríkà àwọn máa ma ní ẹ tíyẹ̀jì tíkẹ́ẹ̀tì ẹ wà níbi ilé àwọn náà fẹ́ travel kò sí gbogbo ẹ̀ láàjọ máa lọ àjọlọ mọ́lá àjọlọ mọ́ká àjọlọ amẹ́ríkà àjọlọ ẹ́ gbogbo ẹ̀ náà ni wọ́n wá lélẹ̀ wọ́n nítorí pé ìyá tó fẹ́ oyè lónìí ọ̀kan dáná nínú ayé kò pọ̀ nínú ẹni ọlọ́run fún lọ́lá torí náà rí ọlọ́run mọ́ bọ́ ọ bá sọ fún àwọn tọ́lọ̀ ní ó dáa fún ọmọ kó owó dáa púpọ̀ alájà wa.